orí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀fọ́ nítorá ní albab al-awwal fi ma'rifati Allah ta'ala bi asma'ihi wa sifatihi mímọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa àwọn orúkọ rẹ̀ àti àwọn àròyìn rẹ̀ ìgbàgbọ́ gbogbo mùsùlùmí. tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ jẹ́ irú gbàgbọ́ táwọn sàhábà tí wọ́n ní lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam nítorí pé ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa ọba tó láwọn àròyìn jọjọ ni ó sì láwọn orúkọ rẹpẹtẹ láwọn orúkọ àtàwọn eléyìí tó ṣe pé ọlọ́run bá nìkan lọ́mọ iye òǹkà wọn. àwọn orúkọ ọlọ́run yìí àtàwọn àròyìn rẹ̀ àwọn náà nìkan tó yẹ ká máa fi dá ọlọ́run ọba wa mọ̀. lọ́dọ̀ àwọn ẹni tí kìí àwọn náà lè máa fanu janu sọ ife àwọn náà gbà pọlọ láwọn orúkọ àti pé papọ̀ gan ó tún láwọn ròyìn ṣùgbọ́n àwọn orúkọ àtàwọn ròyìn lọ́dọ̀ tiwọn ó gbọ́dọ̀ jẹ́ ntọ́ba làkà àwọn ọmọ tí nǹkan kan nínú orúkọ ọlọ́run àbí ròyìn rẹ̀ tó bá ti lè tako ọpọlọ àwọn alukurani ọba sọ. So, Sona tó gún régé ọba àmúwá àwọn ò nílò áàlù súnà àwọn ò rí bẹ́ẹ̀ àwọn orúkọ Ọlọ́run tọlọ ń bá fi pera rẹ̀ wọ́n máa fi pè àwọn ìròyìn tó fi ròyìn ara rẹ̀ wọ́n máa fi ròyìn rẹ̀ torí ẹ̀ ó ní níbí àwọn fẹ́ tó ti ṣe yẹ ká máa mọ Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ وني أول واجب على العبد معرف معرفة الإله بالتسديد بأنه واحد لا نظير له ولا شبه ولا وزير صفاته كذاته قديمة أسماؤه ثابتة عظيمة لكنها في الحق توقيفية لسنا بذا لسنا بذا أدلة وفية لنا بذا لنا بذا أدلة وفية أني أول واجب على العبد معرفة الإله بالتسديد àkọ́kọ́ nǹkan tó kọ́ jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn ẹrú tọ́lọ́run bá dá oní ẹnìkan ma Allahu Rabbul Alamin bitasdidi pẹ̀lú bó ti ṣe tó àti bó ti ṣe yẹ lódodo eléyìí làkọ́kọ́ tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa àkọ́kọ́ gbogbo apáta abidullah ẹ̀dá ọlọ́run tó lọ́wọ́ bá dá ni wá á dára wọn kìí sì ṣe asán lásán ló dá wa yàtọ̀ sílẹ̀ yìí àwa gan á kankan ọlọ́run ọba ẹlẹ́dàá tó wá dá wa yẹn kò dá wa lórí asán kò sì dá wa ká máa wá fàṣùkò wa ṣòfò ká máa tanra wa jẹ ká máa wá wa kú wa ṣùgbọ́n ṣe ló dá wa fún ìdí pàtàkì tí ṣe ká lè bá wa jọ́sìn fún ìjọsìn fọlọ́n ti ṣe kókó ńtọ́lọ́n ti torí rẹ̀ ṣẹ̀dá wa yìí kò lè jẹ́ ìjọsìn ẹ̀yà àfi téèyàn bá fi nǹkan kan ṣorogún pẹ̀lú Allah àti pé pàpà gan ẹni tó lọ ń sin Allah lọ́nìkan ọgbọ́dọ̀ jẹ́ pé sísè tí ń sìn yẹn ala basira pẹ̀lú àmọ̀dájú lórí àmọ̀yéké ni ìgbàdájú wa dẹrù ọlọ́run à ní freedom náà láti sọ pé tó bá wù wá la lè ṣe nítorí olówó olówó wa ní Allah nítorí olówó wa sì ń fẹ́ ká ṣe àfi ká rí pa ṣe lópin ìgbà tó bá wù wá láti ṣoríire kọ́lọ́ mọ́jà sórí ibú. nǹkan alákọ̀ọ́kọ́ tọ́kọ́ jẹ́ ọ̀ràn àyàn lórí wa ìyàtọ̀ ń bẹ nípa kíni nǹkan náà láàrin àwọn ahlu àti ulama al-kalam àwọn ẹni tó ti kí wọ́n ń tẹ̀lé ìlànà anábì wọn ò sì yapa wọn kúrò lórí ẹ̀ àwọn ń sọ pé awwalu ma yajibu ala al-abd òun náà ni tahqiqu shahadatayn àkọ́kọ́ ńdọkọjọ ọ̀ràn ẹ lórí wa ni báwo láti ṣe fi ẹsẹ̀ àwọn àjẹ́rìí méjèèjì rinlẹ̀ shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah káfíìnrin lẹ pé ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ ká masi máa sìn àtìgbà nàbì sallallahu alaihi wasallam ìránṣẹ́ Ọlọ́run káàsì máa tẹ̀lé lódodo eléyìí làkọ́kọ́ tó kọjọ ràn ẹ lórí wa. lọ́dọ̀ àwọn alùmọ̀tẹ́kẹ́lẹ́mù táwọn ò sí lórí súnà àwọn sọ pé àkọ́kọ́ nǹkan tó kọjọ ràn ẹ lórí wa òun náà ní an-nadhar aw al-qasdu ila an-nadhar náà ní ká wòye. àbí ká má ti wòye ká dà níyàn pa padà wòye àbí ká ṣe èméjì wọn lákòókò ntọ́kọ́ jọra ẹ̀ lórí wa yẹn kí kò wo àwọn ẹ̀dá ọlọ́ntọ́lọ́ ń dá wọn lákòókò ọ̀ràn yẹn àbí má ti wò kọ́ dà padà wò wọn lákòókò ọ̀ràn yẹn àbí kò ṣe èméjì gba pé sọlọ ń ṣe ń bẹ àṣìṣe ràbàǹdùlé léyìí àkọ́kọ́ ntọkọkọ jọra yẹn òun náà ni tàkékó aṣahadẹtẹ káfẹsẹ̀ àwọn ìjẹ́rìí méjèèjì yẹn káfírin lọ nítorí pé Ọlọ́run ọbẹ lè dá wa ẹgbẹ́ àṣẹ tó fi pa anabi sallallahu alaihi wasallam wọn ní fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbika wa lil mu'minin bí kò sí ọba kan tó tó láti fòdodo sì fún àfi ọlọ wa máa tọrọ àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tí máa tọrọ àforíjì fún àwọn mọmìn lè àforíjìn fáwọn mùmínì. يقول الإمام البخاري رحمة الله عليه باب العلم قبل القول والعمل وقوله تعالى واعلم أنه لا إله wa الله واستغفر لذنبك فبدأ بالعلم قبل القول والعمل ẹ̀rí pé wàá má dájú lọ́lọ́run bá fi síwájú wípé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn àfi ọlọ́ lẹ́yìn tọrọ àforíjì máa tọrọ àforíjì fáwọn kí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìmà lẹ́yìn rẹ̀ lọ́sẹ̀sẹ̀ sọ nípa tẹlẹ ìtumọ̀ sí kó àkọ́kọ́ tó kọjọ́ ràn lórí wa ọ̀nà ni bá a sì máa shahadatu an la ilaha illallah wa shahadatu anna muhammadan abduhu wa rasuluhu eléyìí ni òdodo tí nǹkan tó sì takò lè jó dodo eléyìí ni ìlànà tàwọn ahlu sunnati wal jama'a àwọn ẹni tí ń tọ́jú ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam fún àwọn sàhábà rẹ̀ lẹ́lẹ́ lórí eléyìí tó sì jẹ́ pé nìkan ní yapa sí àfẹnitó sínà ṣùgbọ́n tàbá wò wò ẹ̀ríkọ́ àfọ̀nì tíra ń bí báyìí ó ń sọ pé awwalu wajibin ala al-abidi ala al-abidi ma'rifatul ilahi bit-tasdidi àkọ́kọ́ ntọ́kọ́ jọ́ràn ẹ̀ lórí àwa tá a jẹ́rú ọlọ́run ó náà ní máa ọlọ́run tá a gbọ́dọ̀ jọ́sìn fún á máa lódodo bó ti ṣe yẹ pé ká mọ̀ a sọ pé nítorí gbà lérò pẹ̀lú eléyìí onáà ní ká mọ ọlọ́run pé shahadatu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu ká jẹ́rìí lódodo pé allahu rabbul alamin nìkan onáà la gbọ́dọ̀ máa jọ́sìn fún kò sí nǹkan míì tó tó láti jọ́sìn fún lódodo àfi allah láti tún jẹ́rìí pé anabi muhammad sallallahu alaihi ìránṣẹ́ ọlọ́run eléyìí làkọ́kọ́ tó kọjọ́ ra yẹn lórí wa. tíra kan wà tó jẹ́ kíra tí gbogbo wa mà táwọn ọmọ sì ń kọ́ nílé kí ó ọ̀nà ni Mukhtasar al-Akhdari báyìí tí wọ́n kọ́ ní sangiliti àbí tí wọ́n ṣe ní su'alun wa jawab ìbéèrè àti dáhùn àríkọ́rọ̀ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ tírà yìí ọ̀nà lè tí wọ́n kọ́ ní sangiliti pé awwalu wajibin 'ala al تصحيح إيمانه ثم معرفة ما يصلح به فرض عينه كأحكام الصلاة والزكاة والصيام إذا إيه أنت سني بيري أتدام أريك ما بيري ما هو أول ما يجب على المكلف وفي بيري بيري بيري أول ما يجب على المكلف تصحيح إيمانه إنه ترى إيه؟ àbọ̀ onídìrà ń ṣe àlàyé nípa àkọ́kọ́ nǹkan tó kọ́ jẹ́ ọ̀ràn àyàn lórí al-mukallaf bóòlù àti fẹ́ túmọ̀ mukallaf lédè yorùbá àkọ́kọ́ ń tọ́kọ́ jẹ́ ọ̀ràn àyàn lórí al tani mukallaf lédè yorùbá ẹni tí ala ẹni tí ala ọ̀ràn yẹn bọ̀ lọ́rùn hàn àbí kí ló kí ló bọ́mbà bàbá kan sọ̀rọ̀ bàbá ti ń sọ̀rọ̀ <laughs> ìwọ náà ni ìwọ náà ni ẹ iṣẹ́ bọ̀lọ́rùn <laughs> àti rírì wáyà méjì ẹni tá a la ìsìn bọ̀ lọ́rùn ẹni tá a la àwọn sí ọ̀rọ̀ yẹn bọ̀ lọ́rùn tá a la okùn ẹ̀sìn bọ̀ lọ́rùn rìwáyà kẹrin ẹni tó ti bàlágà rìwáyà karùn ah. ẹni títí sí náà ti di ọ̀ràn yẹn lé lórí. Agbọ̀n bíi ẹ sọ̀rọ̀ àbí tẹfẹ sọ náà wọn ti sọ wọn wo nu yín ẹni tí kí ó mà là túmọ̀ bàjá kí ó yẹ mọ́ kó túmọ̀ kí ẹsẹ̀ kọ́ bá sọ yorùbá tó ètò ṣe déédéé lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn òní wọn kẹ́ ni mùkálà ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn tashihu ìmánì àfọ onítìrọ àìsàn pákọ̀ọ̀kan tọkọ jọ́ra ẹ̀ lórí ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn ó ní kó ṣe àtúnṣe ìgbàgbọ́ rẹ̀ ṣé ìdáfẹ́sẹ̀ àtúnṣe rẹ̀ ó ti wà bí ó ti sì ná ìgbàgbọ́ ti wà wọ́n á ní kẹ́ ẹ̀ ṣàtúnṣe rẹ̀ kí ló ṣe é sẹ́ńsà àtúnṣe rẹ̀. because ó ní àkọ́kọ́ ní tó jọ̀ràn yẹn lórí ẹni tá a la ìsìn bọ̀ lọ́rùn òun náà ni kó ṣe àtúnṣe ìgbàgbọ́ rẹ̀ ẹ sọ pé wọ́n yìí ṣàtúnṣe kankan tí ò tí ì sí ìjọba ti wà ni wọ́n máa ń ṣe àtúnṣe rẹ̀ wọ́n sọ fẹ́ nìkan pé mo fẹ́ lọ tún mọ́tò mi ṣe ó ti ra mọ́tò ni mọ́tò tí wọ́n rà ni mọ́tò tí wọ́n rà lẹ́yìn ìjọ mẹ́ẹ̀ẹ́dógún mo fẹ́ lọ tá a èwo ni kọ́ máa bá wọn ti sọ́kọ́ lọ́yọ̀ kí nǹkan tí ìdí tí ọ̀n bá wọn ṣe kí ni ọ̀n bá wọn ṣàtúnṣe rẹ̀ àti pé ìmánì ó ti wà wọ́n wá ń ṣàtúnṣe rẹ̀ kí ló ṣe sọ́lá yẹn ó yin gẹ́ni tẹ́bi sọ pé wọ́n fẹ́ ṣàtúnṣe rẹ̀ torí ẹ̀ ẹ̀rí pé tí wọ́n bá sì ń kọ́ ọmọ ẹgbẹ́ wọ́n máa tẹnu wá máa tẹ́ná rẹ̀ àkọ́kọ́ tó ọkọ̀ jọ́ra yẹn lórí ẹni tó ti bàlágà bí ẹnìkan ti túmọ̀ rẹ̀ ẹ̀bẹ́ ti máa sọ láwọn àlejò òní. òun náà ni kó ṣe àtúnṣe ìgbàgbọ́ òdodo rẹ̀. thumma ma'rifatu ma yuslihu bihi fardu 'aynihi lẹ́yìn náà kọ́ máa ń tí ó fi tọ́jú lówó ọ̀ràn ayà rẹ̀ jù. lẹ́kìn ìgbàtà fún onítúrà sọ kò sí dédé kò sí dédé nítorí pé ìgbà tó ń sọ pé awwalu ma yajibu 'ala al-mukallaf tẹ̀síhù ìmánì ọ̀tàkù ẹ̀ǹtí sòdodo ẹ̀ǹtí sòdodo aṣọ pé awọ́lu máa yẹ ti wà lẹ́nu mùkẹ́lá tàḥkíkù ṣahadàtẹ̀ tàḥkíkù ṣahadàtẹ̀ eléyìí làkìdá ahlù sunnah wal jamaa ẹ̀rí tó wá nínú akọ̀dọ̀rí yẹn ìsọkúsọ burúkú ni àkìdá àwọn àṣàyíra yìí ti àkìdá ahlù sunnah. ìgbà tó sọ pé tẹsíhù ìmánì n'inu pé nínú mọ́dàbọ̀ àwọn àṣàyìrọ̀ ètò wọn pè ní tẹsíhù ìmánì táwọn sì gbàgbọ́ kó ńlá kọ́kọ́ tó kọjọ́ ràn yẹn lórí èèyàn nítorí pé nìṣó ni màá ṣàtúnṣe ìmánì oṣù lákọ̀ọ́kọ́ tọ́jọ́ ràn yẹn lórí mi níbo ni ìmánì náà ti wá. ìtàwọn gbà lérò pẹ̀lú tẹsíhù ìmánì oná ni ipa kọ̀kọ́ tó lọ tọ́jọ́ ràn yà lórí rẹ̀ àbíkọ́ dàníyàn kọ́ padà wòye bẹ́ẹ̀ àbíkọ́ tí a ṣe é méjì ńkọ́ lọ a'udhu billah tó a ti mọ̀ pé lẹ́yìn condemn ni o condemn ni o torí ẹ̀ sẹ́yìn bá ń túmọ̀ irú ìwé yẹn fáwọn ọmọ ẹ má kàn máa túmọ̀ rẹ̀ sí yorùbá lásán láì ṣàlàyé pé ní tí àbọ̀ ní tíra sọ̀n bí kò ṣe déédéé o ètò ṣe déédéé ní bá gbọ̀ngàn tó kọjá ọ̀ràn yẹn lórí ẹni tá a la ìsìnbọ̀ lọ́rùn onáàní kọ́ wá bí ó ti ṣe mú àwọn gbólóhùn ìjẹ́rìí méjèèjì ṣẹ bí ó ti ṣe mú àwọn gbólóhùn ìjẹ́rìí méjèèjì ṣẹ jẹ́rìí alákọ̀ọ́kọ́ kájẹ́rìí pé kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo tọ́sùn àfi Allah ìjẹ́rìí ẹlẹ́kejì kásìrí pé àgbàgbọ́ lódodo pánàbẹ́ Muhammad sallallahu alayhi ọlọ́ọ̀ni ìránṣẹ́ ọlọ́ọ̀ eléyìí làkọ́kọ́ tá a sì fi sọ ipò ńlá kọ́kọ́ ń tọ́kọ́jú ọ̀ràn yẹn ẹ̀rí kí gbogbo ẹni tá a bá ti pè kọ́gbẹ́sì Islam níta máa fi pè náà ní kékeré ni ẹ̀yin náà gbàgbọ́ pé la ilaha illallah kẹ́ ẹ̀ lè bá a sórí rè sẹ́nìkan bá tún wá wá tó lóun fẹ́ gba Islam ẹ̀rí kí kìí sọ̀fọ̀ là máa pa fẹ́ni tó fẹ́ gba Islam kìí sì sógèdè là pè nígbà tó bá lóun fẹ́ gba Islam ṣùgbọ́n kókó gbólóhùn tá a fi sí lẹ́nu ní kékeré ni ashhadu أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله tẹ́ ẹ bá ti wí ó di mùsùlùmí àbí ó di mùsùlùmí ó là kọ́kọ́ ntọ́jú ọ̀ràn yẹn tí ọba ajó là kọ́kọ́ ntọ́jú ọ̀ràn yẹn abákàmọ́ sọ fẹ́ ntọ́fẹ́ gba ìsìláàmù pé lọ́mọ wòye táwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀tọ́ lọ́ọ̀dá àbíkọ́ dàníyàn kọ́ padà wò ó ti di mùsùlùmí má ṣe méjì ń pọ̀ ọlọ́run ó ti di mùsùlùmí dání sọ fún àwọn fún yẹn ọsẹni tọjẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ wèrè ń fún yẹn torí rẹ̀ àkọ́kọ́ ntọkọjọ yẹn lórí ẹni tá a la ẹ̀sìn bọ́ lọ́rùn òun náà ni bí ó ṣe fẹsẹ̀ àwọn gbólóhùn ìjẹ́rìí méjèèjì rinlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ táwa ti wá ti tá a ti ṣe àbá ti sùn nísìnyí à ń bẹnu ẹni tó ti la ẹ̀sìn bọ́ lọ́rùn àbá ti nù kó láti nítorí pé àti bàlágà àti nítorí pé ànílàákàì àti hmm, bàlágà àìsọmọ rondorondo a sì tún ní làákàì sẹ́ẹ̀mà tó máa kó wọ́n ti lẹ̀sìn bọ́ lọ́rùn ìtumọ̀ rẹ̀ ni pé o ti gbó o ti tó wọná mọ́tàrà rẹ̀ jẹ́ pé mo sì kéré ṣerú tèmi ni wọ́n á ṣe adájà hànámà bọ́ọ̀ bá ti sílọ̀ tó o bá kú bẹ́ẹ̀ marhaba ni sí jahannam tọ́ba wa rí báyẹn ajẹ́ pé àwa ti ń bẹ nínú ẹni tá ti lẹ̀sìn bọ̀ lọ́rùn fún àwọn ọmọ kéékèèké mi gan àwọn náà ti ń bẹ nínú wọn tó ti bàlágà ẹlòmíì ti hun abẹ́ tí èsè irun tó dàbí iye adìẹ iye abíyá adìẹ irun tó yí bẹ́ẹ̀ ò sì jẹ́ yìí tó ọjẹ́ yìí ó ṣeé ṣe kó ti pé fifteen years gbàgbé ẹ̀ ti bàlágà gẹ́tẹ́lẹ́ ìbá yé wa ǹjẹ́ a ti wá fẹsẹ̀ àwọn gbólóyè rinlẹ̀ àbá fi rinlẹ̀ ẹ dáhùn lọ́nà wo ọ̀nà wo lágbà fífi rinlẹ̀ sáà kan wí lẹ́nu náà náà àfi ṣiṣẹ́ ok ẹ̀ ìpọ̀fọ̀ ń gbà mí ṣé kò sí àgbékọ́ tẹ ẹsẹ̀ gbékọ́ àdèmádì ìfúnpá ee ẹgbẹ́jà mi orí kò sí kò sí kò sí ọ̀dà àrímálẹ̀ àrèrè o àjìmá amúfibánu àpèká tó sùn àfirọ́rí sùn à àdúpẹ́ o. ìmánì nìyẹn tọ́tọ́ láti gbà kọ́lọ̀ nìkan la gbọ́dọ̀ kí ló tún fẹ́ máa wá wà kú àkàṣì. bákan náà a sì gbà pánàbà Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá ti wá ṣe ọjọ́ yìí ẹ má lérò pé àwọn èèyàn púpọ̀ tó gbà mọ́ àfi tó bá lẹ́sìn ẹni tó bá fi lè fẹsẹ̀ la ilaha illallah tó fi rinlẹ̀ gidigidi nù gbèsè ayé rẹ̀ èèyàn tó pọ̀ jù ní gbàjẹ́ ma. eré ní ìsìn ara rí ọ̀yá máa lọ gbàgbó kan wá àtàn gbàgbó yìí wá ó ara rí ọ̀yá gidigidi o táyé gbogbo tuntun ṣe mú ọ burúkú lóru tún mú ọ burúkú wọn kàn gbàgbó ndé ni wọn dànù gbá wọn sọ pé kí ló dé tí wọn dànù abọ wọn ní gbà lọ́ba dé bí ẹ bá yí kò ní ṣiṣẹ́ mọ́ wọn á tún yọ ìdánfẹ fún ọ wọn á gbé sẹ́nu wọn á ní olúgbòhùn kíní kan àjàngbòhùn mọtímọtí ní kíní kan á ah, ẹ ṣáájú wọn sọ wọn dákẹ́ ẹ wọn gbòòrò mọtí ẹ lọ́wọ́ ó ní wọn ojú wọn lọ àkìtàn lọ́jọ́ ewé àánú rẹ náà là ń ṣe ó ní a'udhu billahi minash shaitanir rajim mùsùlùmí lè ní yọ dọ̀tà wọn àbí òní dọ̀tà wọn yọ dọ̀tà wọn ẹ kó lọ ṣọ́ọ̀bù tuntun tẹ̀sí fẹ́ rọ àmà tajà ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wọn bá ní kíní yìí ọkàn mọ́ ṣọ́ọ̀bù o torí ojúkojú orí ẹlẹ́gàn fọnù ojú rẹ̀ tún fọ́ lọ́ba ní àkójú rẹ̀ ọmọ fọ́ orí rẹ̀ ọmọ fọ́ wo ní kankan fóògùn òfóṣe o ọ̀dọ̀tà wọn àbí òní wọn ọ̀dọ̀ tàwọn ọmọ tá a sànú tí ó sànú ara rẹ̀ so tí wọ́n bá sọ pé à ah, jẹ́mọ̀ bàtà ti gbà bá nàbì sọ̀rọ̀ bá àrùsá gbogbo ń dára fẹ́ máa ṣe ó takò súnà nàbì pé eh, bàbá súnà àbẹ́rẹ́ rí bàbá súnà <laughs> torí àfitọ́ bá fẹ́ sẹ́sì òdodo yìí iná ẹ̀ lẹ́sìn dọ́ máa dọ́wọ́ yóò tún jọ wọ̀ pẹ̀lú àwọn ẹni tó kórìíra ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ẹ́ mú gbogbo aráyé lọ́rẹ̀ wọn àfẹ́kẹ́ nìkan kó níkùn sínú kan sáwọn àbí kọ́ máa bẹnu àtẹ́kan lu àwọn làwọn náà ò fi lè yí padà tẹ̀sìn òdodo gbọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà mẹ́sìn òdodo lódodo ṣùgbọ́n akọ́kàn mọ́ solo ẹ̀ lẹ́nu àjàjà kápọ̀ ọmọ ló ti gbẹ̀sìn òdodo bàbá sì ń bẹ lọ́lọ́bẹ̀ yọ ọmọ lọ sọ pọ́rọ̀ ọmọ olúwa lọ gbọ́ ọmọ ló kù tí tó ń fa tẹ̀tẹ̀ nígbà tí wọ́n tọ́ ọmọ rẹ sí mọ́ ọmọ ni wọ́n ń fọ ọ̀rẹ́ mi kì láàánú nítorí sọ̀pọ̀lọpọ̀ bàbá nù bá wọ́n mọ̀ á dọ́rọ̀ rẹ lẹ́bi dájú tó gbogbo ọmọ ọmọ rẹ ló kù tí tó mu ọmọ bá wo ibi tí bàbá yìí dàgbà dé wọ́n ní ọgbọ́ Yorùbá bàbá wọn wà á ti torí fọmọ òun lọ́mọ́nà kò ní í fẹ́ tẹ̀lé ntọ́mọ rẹ̀ ṣe kọ́ fẹ́ kó tiẹ̀ jẹ́ pé yọ̀ọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá ti lè mú nǹkan yìí ṣẹ nínú ìgbésí ayé wa a rí i pé a rọra ara àwọn sọ̀rọ̀ kan torí gbogbo ẹni tí ọ̀fẹ́ sìn òdodo yẹn kò ní mú wa lọ́rẹ̀ ọ̀tá ni wọ́n mú wa eléyìí làkọ́kọ́ tọ́jọ́ ọ̀ràn yẹn jẹ̀ bí ẹnìkan lẹ́nà kágbà ọba ọ̀kan ṣoṣo ni kò kò wala shibha ay wala shabiha kò sí lẹ́ni tọ́jọ́ wala waziru kò sí lámúgbálẹ́gbẹ̀ẹ́ táǹpẹ̀ ní mínísítà ọlọ́wọ́n bò ní mínísítà ẹnìkan ò sí láyé tó lè jẹ́ àwádé tọ́mọ wa dájọba sí kọ́lá kó ṣe ìjọba àdúgbò àníjọba agboolé bàbá rẹ̀ ó ní wọ́n fi tì sí ọ lọ́wọ́ kọ́ wa sọ pé òní ìdí amúgbálẹ́gbẹ̀ẹ́ òmí òní abánidámọ̀ràn àwọn èjìká tí ní dékẹ́wù ọyẹ ọ̀dájú pé òní rí ìjọba jù ẹnìkan ti gbìyànjú rẹ̀ rí lórílẹ̀‐èdè kan lẹ́yìn tí wọ́n ní wọ́n gbé sórí ìjọba tó ṣe bí oṣù mẹ́fà ló tó yan àwọn mínísítà gbogbo àwọn èèyàn èdè wọn wò pé ah, arákùnrin yìí ṣe lè ṣe ìjọba ó nìkan láàrin oṣù mẹ́fà ó lòun wá àwọn olódodo ká ní nítorí pé orílẹ̀-èdè yẹn àwọn olódodo sọ wọ́n nínú ẹ̀ wọ́n wá ń fi telescope wọ́n fi wá àwọn olódodo yẹn fi tí wọ́n wà mo rò pé yìí náà rí bẹ́ẹ̀ ṣe fíṣì àwọn olódodo jáde lórílẹ̀-èdè náà bí lẹ́yìn oṣù mẹ́fà so wọn ò bá jẹ́ pé wíri wọn ò bá jẹ́ jábùdà páálí kò lè dájọba náà sí torí gbásìkò tí wọ́n sọ fún àti ìyẹn ministers ta ló wà àwọn permanent secretaries àwọn ní ministry kọ̀ọ̀kan torí pé ìwọ ọba alágbára jù bẹ́ẹ̀ lọ egun rẹ ọba àlè jù bẹ́ẹ̀ lọ ò lè darí kankan ó àwọn eléyìí láti máa fọn feedback láti máa sọ tí máa ń ṣẹlẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè ibì kan wọ́n ti gbogbo ẹnubodè wọn wọ́n ní gbogbo nǹkan ò wọlé máa nítorí pé ntí ń wọlé bí oúnjẹ ntí ń wọlé bí òróró ntí ń wọlé bí ẹran inú páálí kò jẹ́ kí tiwọ́ tà mọ́ kò jẹ́ kí tàwọn tà mọ́ àbẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ wípé torí ẹ̀ oúnjẹ tàwọn ọ̀tà mọ́ etí sì ń tà kòkòkòkò gbèdì pẹ́ẹ́lí ẹ yàtọ̀ sí lẹ́yìn ẹ lẹ́yìn náà tí gbogbo olókèrè ló kọjá wọn wọn àti gbogbo ẹnubodè gbàtà ti gbogbo ẹnubodè sẹ́mi pín ẹni tó pàṣẹ pé kó tẹnu bodè o kìí sùn lọ́mọ pọ̀ yẹ ká tẹnu bodè fúnra rẹ̀ ọgọ́rùn àwọn sasasa rọ àwọn náà ni wọ́n máa dámọ̀ràn pé àwọn wò pé tábà tún ṣe báyìí tábà tún ṣe báyìí tábà tún ṣe báyìí lórílẹ̀‐èdè wọn bá fi sọ pé wọ́n ti gbogbo ẹnu bodè o ó túmọ̀ sí pé èèyàn kan kò lè dájọba sí yàtọ̀ síjọba àtọ̀nà ọlọ́run ní wọlé wazíru kò ní amúgbálẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bò ní mínísítà ọlọ́run bò ní mínísítà ẹ wà pẹ̀lúwèé kan ní sùn lórílẹ̀‐èdè ibì kan gbogbo ọjọ́ làrúbá wọ́n máa ń ṣèpàdé board of ministers àbí ìpàdé ìpàdé orílẹ̀-èdè tó máa ń kó àwọn olórí orílẹ̀-èdè ti tẹ́lẹ̀ jọ àti current olórí orílẹ̀-èdè àdàpọ̀ mọ́ àwọn mínísítà tó bá wà ní ìsìn bẹ́sẹ̀ máa ṣèpàdé lórílẹ̀‐èdè ní gbogbo jọ làrúbá ó wá díjọ làrúbá kan náà àwọn làrúbá wọn wá dé yàrá ibi tí wọn máa ti ṣèpàdé o olórí orílẹ̀‐èdè wọn wá pẹ́ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹni tó bá jó lórí òní máa sábà fẹ́ kàn tí ó dé kàn nítorí wọn lè bá mọ̀ pé tó bá ti wọlé ńkọ́ kò sáyè fẹ́ lómi láti wọlé wọn sì lè bá a rẹ̀ wọn lè máa. Karama rẹ̀ tí ò ní túmọ̀ tó òní ọ̀pẹ̀dé wọ́n adijọ́ olórí ìhun ìtì máa pẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lásìkò tí wọ́n bá dá ó wá pẹ́ lónìí lódì wọn ọgbọ̀n àṣẹ́jú lásìkò tí wọ́n dá kékeré wọn ni mọ̀ pé bá ń ṣe ń pẹ́ lórí ipò là ń di ẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ tá a ti ń di àpáta ńlá tí ò sí fàdá láàmú àfa àbótiwá wọlé táwọn ọdílé àwọn dòǹgárì àwọn nkílé ọ̀tún wọn nkílé òsì wọn sáré ẹnìkan sọ fún pé ẹ̀yà wọn ọ̀rẹ́ nìkan sọ fún pé ẹ kúrò lọ́nà ọ̀nà tí a lónìí wọ́n bá dé yàrá àpàdé wọ́n bá rí tí gbogbo ẹ̀ dákẹ́ wóyá sàlámù àlékò Yorùbá bá lẹ́wù sàlámù àlékò àfa ògiri ọ̀dà só lórí ìwọ́n jókòó àbí òní jókòó òní jókòó ojú ti àbí ó tì torí pé igi kan kò lè dágbó sí léèyàn lẹ́wọ̀ àwọn lọ kana Allahu wala shay'a ma'a bẹ́ẹ̀ láti fi anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ ọlọ́run ti ń bẹ ní ìgbà tí o sì ń kankan pẹ̀lú ẹ̀ kò sẹ́dá kan tọ́lọ̀ ń ọlọ́run sì ti ń bẹ fún ìgbà o sì ń kankan pẹ̀lú rẹ̀ tọ́ yóò máa ru ọlọ́run gbà náà kì í máa dá wa yóò máa ti ọlọ́run nígbà náà ni èyí ti rí tí ò sáwọn ẹ̀dá lọ́tún ẹ̀dá lọ́sì tí wọ́n máa yàn ọba kò sí ń tọ́ dàbí rẹ̀ kò sí ń tọ́jọ́ kò sí ń tọ́ dàbí rẹ̀ kò sí ń tí ọjọ́ àwa àlè wọ́n lè sọ pé dẹ́pútì rẹ náà wà báyìí rẹ náà kọ́ ọ wà torí pé ìwọ ń tiẹ̀ o lè sọ pé o lè má dágbére fáwọn èèyàn kò ní wá lọ́la ọ dágbére fẹ́ni kankan bíi iṣẹ́ kò ní wá lọ́la so wọn náà ti múra láàárọ̀ ọjọ́ kejì pọ̀ ń bọ̀ nígbẹ́ bá bẹ̀rẹ̀ ètò ó tó dákọ̀dá ìgbẹ́ yìí bá ń wá àfi bí gbàtà ń sí fáàbù fàáfó fàáfó àbá tọ́ba tó ti dìde pé tọ̀ yes okay it's quarter to eight let me make it àbá tọ́ba ti gbẹ́sẹ̀ sẹ́nu ọ̀nà gbọ́dọ̀ ìgbó tuntun máa bọ̀ pé ọjọ́ yára ó sọ ara o àkàràmọ̀kọ́mọ̀ wa yóò máa di pé ah bóòlù ló ti ajẹ́ bá bóòlù ló ti ajẹ́ bá wọ́n bùkátà ẹ̀ ti ọ̀ràn ọ̀lọ́tọ́rọ̀ ọ̀lẹ̀ là wà ọ̀lẹ̀ ni wa ó ní mọ̀gbà tọ́wọ́ sọ fún báyìí tìrẹ pé ẹjọ́ ẹ tètè máa lọ ẹ tètè máa lọ bí sẹ́gbọ̀n i think uh, I, I, i may come late today so bọ́tẹ́ uh, torí pé àwa ọ̀lẹ burúkú ni wá ó lè máa lọ náà kọjá pé o ti mọ́nà bí iṣẹ́ o ti tẹ̀ débi iṣẹ́ àwọn màálù kan dáná ni àbá wọ́n tó dá wọn ọ̀dá wọ́n tó dá wọn ọ̀dá màálù tún dá tán àwọn fúlàní náà tún gbé pọ̀ pa àwọn náà fẹ́ ṣe àwọn fẹ́ àwọn àwọn àwọn fẹ́ ṣòro lé àwọn ìyáláyà àwọn lónìí ẹnì káníjọ́ gba títì lónìí o bó láti ṣe apàdé alẹ́ jẹ́jẹ́ torí pé àwa ń tiwa àpé ọ̀lẹ burúkú ni wá ẹ ẹni tí ń gun mọ́tò mọ́tò lè kó òun ṣiṣẹ́ mọ́ àtijọ́ tó ti ń gun gan òun náà yẹ kó òun gbọ́n lónìí ọ̀kadà náà lè takú tẹ́tù kọ́ àwọn mẹ́kọ náà tó ń pe àti jáde ah, aláfẹ́ mọ́tò má báyìí ọ̀hán pè mí kí wọ́n á tún mọ́ṣíìnì sí ah mọ́ṣíìnì náà lẹ́yìn fi ń jẹ o pé ah ọmọ sọ tí mo fi ń jẹ <laughs> mọ́ṣíìnì náà bá tún yáárí so gbogbo ẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ èèyàn ò lè dá sí èèyàn ń bùkátà ẹlòmíì tẹ́lá rí tọkọ àtìyàwó ń jà tọkọ sáà halẹ̀ ọlọ́lé yẹ òní olóni ni ọba àwọn bàbá yìí lálejò kí ẹni òdenu òdentí àwọn náà bá ṣe tó náà gbọ́n dáadáa tó bẹ̀rẹ̀ sí páàkì báàgì ẹ̀ tó náà kó bàtà tó ń kó gbogbo nǹkan rẹ̀ tó náà sọ kó tẹ̀ sí apárí báyìí ẹnì kò lè bá ń sán ẹ̀rí tọ́kọ̀ ó tún rọra rọ̀ pé tọ́kọ̀ bá lọ ní ìsinmi sí yọ̀mọ̀ ronú rẹ̀ kò ní sọ bá lọ ní ìsinmi sí lọ tọ́ka máa ro dáadáa ṣé ìbá tẹ̀ tún máa ro ṣé wàá lọ jókòó sí ti àrò tó lọ lọ ṣé tóbìnrin ṣe pọ̀ àmọ́ kọ̀kẹ́lẹ́kọ̀ọ́ náà ni tòótọ́ sí pé kọ̀lẹ́kọ̀ọ́ náà ló ṣe sùúrù torí ò lè dá ò lè dá sí àmọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa wàlá wàzírù. subhanallah ókè tẹ́yìn bá wa rò ẹni màlẹ́kà kan bẹ̀ tó yẹ pé iṣẹ́ tiẹ̀ ní kó lọ jíṣẹ́ ọlọ fáwọn ìránṣẹ́ nínú màláìkà àbí ìránṣẹ́ nínú àwọn èèyàn ó náà ní màlẹ́kà wò Jibril atúní kan tó yẹ ní kó yọ kò ní níbo ni kò ti òní ọkàn ní ọkàn jíṣẹ́ ọlọ tójú oṣù máa dà níbi tọlọ ń bá ti ní kọjá atúní màlíkà yẹn náà ní tó mójútó irúgbìn yọ èso ń wù koríko kúnlẹ̀ ìṣẹjẹ nù màlíkà wọn nù mìíkà èè ẹ sọ pé màlíkà kan bẹ àfa òun ó ti gbé ìhòhánù báyìí láti ìjọ tọlọ ti dà nítorí òun sì fi sin lọ́nà kí ìhò yẹn wà lẹ́nu rẹ̀ báyìí. níjọ́ tọ́lọ̀ ń bá ní kún ọ̀yẹ̀ kò lọ́ọ́ yà fi atẹ́gùn parí mu ayé wá sópin. ok ìhò kọ́ ní ọ̀fẹ́ ra rẹ̀ ta ní ọ̀fẹ́ màláìka màláìka kẹ́sì tún wà tó jẹ́ pé à kólíyẹ́tọ̀ wà fún akún mọ́lẹ́kùn lùmọ́ọ́tì lẹ́dí wọ́n kélà fi kù. màlẹ́kà kú tá a ti fi sọ tá ti fi sọ yín ó ti ní déètì kálukú fáìlì tẹ òjò ipa sábà pé déètì ọkọlura wọn àárín nǹkan ọbẹ yọ gbẹ̀mí kálukú ókè táwọn eléyìí ẹsẹ mínísítà kọlọ. wa inna alaykum la hafidhin kiraman katibin táwọn eléyìí ẹsẹ mínísítà. ونادوا يا مالك ya علينا ربك قال إنكم ماكثون àwọn ọmọ náà nìyẹn wọ́n máa pariwo pé tọ́ máàlíkù ìwọ ni ẹni tọ́jọ́ ga àwọn ẹni tí ń sọ́nà lè yẹkùn di àlẹ́ yìí náà rọ́ọ̀bù kó lu ẹlẹ́dàá rẹ̀ kú pa wá ká kú ìyá yìí pọ̀ jù máàlíkù náà á da wọn lóhùn pé kò sí kú mọ́ ó ti parí ìnákùn màkìtún inú rẹ̀ lẹ́ẹ̀ máa wà láéláé ẹ sá kó àfaradà ẹ máa bá ń sọ ṣé àwọn máàlìkù náà wọn èsè mínísítà èwo ní sọ iná èwo ní sọ àlìjánná Ridwan tó ní mínísítà mínísítà ok sábà wọ sàárè wọn ní màlẹ́kà mélòó ní ọwọ́ àbáwá ó kọ́ wọn Munkar wa Nakir Munkar àti Nakir yẹn ṣé wọn mínísítà fọlọ́. màláíkà mélòó ló gbé àga ọlọ́ọ̀lọ́run ọba wa rù wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin thamaniya màláíkà mẹ́jọ. ṣé wọ́n ṣe mínísà ṣé a lè pè wọ́n létí káàtì ọ̀jẹ̀wò ọyẹ náà ẹ̀ńtọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀ dà padà sí lẹ́nu ni rubbish ẹ̀ sáà má gbà lẹ́nu o kí ẹnu ọmọ lọ fọ́ o. sọ àmọ́ sọkúsọ gidi nítorí pé wọn ò dín kankan wọn ò lé kankan kún fún Allahu Rabbul Alamin táwọn mẹlẹka yẹn bá sọ àgọ́ ọlá yẹn lẹ kò ní wó ọkẹ jẹ pé nítorí wọn bá káwọn ò ṣe náà nìkan ó torí nítorí pa gbogbo wọn náà tí pa tí kù kò sí tí ó ṣàgọ́ náà màlẹ́kà mélòó ló dilẹ̀ mú ọlọ́wọ́n bá ní àṣẹ náà ní gbogbo ẹ̀ tó táwọn eléyìí ṣe mínísítà àwọn màlẹ́kà màlẹ́kà yẹn náà tóra sọ pé wọlé wazíru kò ní amúgbálẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ni kò lámúgbálẹ́gbẹ̀ẹ́ kan gbogbo àwọn tẹ́ sọ́n àwọn ẹrú ọlọ́ọ̀ni ẹrú ọlọ́ọ̀ni tọ́lọ̀ òkú kátà ṣẹ́tọ́ǹsì ṣùgbọ́n dá wọn pé tí wọ́n máa ṣe lò káyipé bí àwọn èèyàn làwọn màláíkà gbogbo wọn kàn ni a so ọ̀rọ̀ pọ̀ fẹ́ fi sẹ́ran sẹ́sẹ́ nìkan mi ọ̀jẹ́ má kápé sọ bẹ́ẹ̀ kò sì jẹ́ dàn o ẹ máa rọ̀jò síbi kan ẹ lọ lọ́dún irúgbìn kó wùn kan máa mójútó èmi náà sì o ẹ ọmọ gbẹmí òkú kan ọmọ ṣe kínní kan. kẹ́ni tó bá fẹ́ kú ọ̀pá rẹ̀ ṣé màlẹ́kà kú lè sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ àbí màlẹ́kà tó gbé ìwo lọ́wọ́ kó ní ìjọba tẹ̀lé ọ̀sẹ̀lẹ̀ máa fẹ́ tèmi tí gbogbo ayé ọ̀dà rù sẹ́yìn kí tó bá jẹ́ pẹ́yìn ní ẹ̀sìn dán wò lẹ́ẹ̀kan ọmọ èèyàn ọmọ èèyàn gbọ́rọ̀ ọlọ́gbọ́ torí wọ́n rí kékeré pépé ibi tó bá kọ́ mọ́ pé ọmọ èèyàn burú bàjẹ́ tó bá ní ọmọ ṣe yorùbá kọ́ ọgbọ́dọ̀ dénú sásun tí yé dé ọgbọ́dọ̀ kọ́dà ọgbọ́dọ̀ wó bẹ̀ kékeré lọ́ba ti lọ tẹ́ tó ń wó papọ̀ yín tẹ́ fi yí bi transformer mi kò ẹ gbà ìsásun náà kọ́ lọ di rẹ̀ ọbẹ̀ kí ni wọ́n ṣe ṣé pé wọ́n fi ṣe ní àbúrò tọ́ba ti rí i pé àyè pé ní àbúrò yọkàn yọkàn sí òní wàrà ló lọ wàrà lọ dọ́sọ̀ lọ lórí ọbẹ̀ báyìí wọ́n wá ń tẹ̀ ń dán wò kọ́mi yẹn ti rí mi ìtọ́ba ní kéèyàn ọmọ ṣe ni máa wù yàn ẹ wá wo àwọn màláìka ibi tẹ́sí rí ah màláìka gà ọlọ́run ló mọ iye ọdún tó ti fi dá màláìka ó sì gbé ìwò sẹ́nu báyìí òun kàn retí dọ́tọ́lọ́run ni ọ yá ó sì fẹ́ ẹ máa ṣe bí báwọn fan fèrè báwọn ọmọ ti ń sáré àbí fèrè tá ń fa báwọn ọmọ ń bọ́ọ̀lù àfèrè ńlá lélẹ́yìí tí ó da gbogbo ilé ayé rú tó bá fi lè fán báyìí ayé dàrú nù gbogbo àwọn ọmọ kéékèèké wọn dẹni tó hewu lórílẹ̀ kan náà obìnrin tó lóyún kò bá àjànà alánà lóyún dúró sára rẹ̀ yóò bì í àwọn ẹni tí ń rí ma lọ́wọ́ wọn máa gbé sọnù àwa rí táwọn èèyàn dàbí ẹni tí ń hún ríra wọn ò mú tíì wọn ò hún ríra ìyá ọlọ́run ọba ló le ọjọ́ ńlá lọ́jọ́ tá a wí o tí màlẹ́kà ọ̀fẹ́ atẹ́gùn àkọ́kọ́ sínú hò tí gbogbo ayé bá dàrú tán ọlọ́wọ́ tó ní kọ́ fẹ́lẹ̀ kejì fasa'iqa man fi samawati wal ard gbogbo ẹni tí ń bẹ gbogbo sánmà méjèèjì ilẹ̀ méjèèjì gbogbo alákùn ẹ̀ mọ̀ pé fífan kọjá gbogbo fífan illa man sha Allah àfẹnitọ́ bá wọ ọlọ́run pé kọ́mọ́ wọn ní nínú àwọn ẹni tí ó wọ ọlọ́run pé kọ́mọ́ mọ́ kú láéláé àwọn náà làwọn ọmọ kéékèèké inú àlùjánnà tí wọ́n máa ti sẹ́sìn àwọn ọmọ àlùjánnà wa yatufu alayhim wildanun mukhalladun àwọn ọmọ wẹ́wẹ́ tó jẹ́ pé àdá wọn pé wọ́n kù àwọn ọmọ bẹ́ẹ̀ láéláé ni. tọ́ thumma nufikha fihi ukhra lẹ́yìn rẹ̀ ni wọ́n á fẹsẹ̀ lẹ́ẹ̀kẹta. فإذا هم فإذا هم قيام ينظرون gbogbo ọba ti di lọ́ba máa wò fẹ́ ọjọ́ tá a wí ló dé yìí ọjọ́ tá a wí ló dé yìí wọ́n tó ń pejọ́ pé ndàlùkè á máa rọ́ ó rí njọ yẹn torí ẹ̀ ọlọ́run ọba ò ní mínísítà o ọlọ́run bò ní commissioners o kò láwọn ambassadors o kò láwọn special advisers o kódà kò ní common advisers qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam ahad torí délé yìí. الله رب العالمين ليس كمثله شيء ṣùgbọ́n ìgbà tí àbọ̀ nítura tó ń sọ pé àkọ́kọ́ ń tọ́jọ́ lori wa òun náà nìkan mọ́ lọ. bíbí ìgbà dodo ká mọ̀ kọ́kàn ṣoṣo ni kò lálàfíjọ ká mọ̀ kọ́kàn ṣoṣo ni kò lálàfíwé kò tiẹ̀ lámúgbálẹ́gbẹ̀ẹ́. gbogbo tí àbọ̀ nítura sọ fún wa tó ní í ṣe pẹ̀lú tawhid al-asma'i wa sifat àti tawhid ar-rububiyyah alùsùnà N'ịgbata nígbà tó máa ń ṣàlàyé àkọ́kọ́ tó kọ́kọ́ jọ̀ràn yẹn lórí wa àwọn máa ń sọ jáde lọ́nà tí ó fi yé kálukú nípa àkọ́kọ́ tó jọ̀ràn lórí wa náà nìkan bóyá tí àfọ onítìrọ àná fẹ́ sọnù àmọ́ pé ewì ní ké kásìn náà ló nìkan gbogbo à ń ṣẹ̀fẹ̀ à ń ṣèrànù à ń tẹrẹ níjẹ à ń jẹ yẹn básìkò jẹ náà àkọ́kọ́ ntọkọ jọra yẹn kò náà nìkan náà máa títí kú wọ́n ní àwọn ìròyìn ọlọ́run kò yàtọ̀ sí pàápọ̀ ọlọ́run ọ̀dì mẹ́tún àwọn àròyìn láéláé àwọn àròyìn ayérayé ni tó ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. ṣùgbọ́n wọ́n sọ pé kọ̀díìmà wọ́n lè fi ròyìn ròyìn ọlọ́run. àmọ́ wọn gbọ́dọ̀ fi ròyìn ọlọ́n wọ́n fi ròyìn ìròyìn fi ròyìn nítorí pé wánu súnà nàbì sallallahu alaihi ẹ̀rí sọ pé sifatuhu qadima àì sifatuhu kadhatihi qadima àwọn ìròyìn ọlọ́n ọ̀dà gẹ́gẹ́ pàápọ̀ ni tètè ń bẹ láti láéláéláéláé àmọ́ ọba ọba láéláé nìyí nítorí pé kadim kò sí nínú orúkọ Ọlọ́run kò sì sínú ìròyìn Ọlọ́run amárínú súnà anábì sallallahu alaihi wasallam gbàdá fi fi ròyìn ìròyìn Ọlọ́run kẹbí gbàdá fẹ́ wọ mọ́sálásí táǹsàdó àpè a'udhu billahi al-azim mhm, wa bi wajhihil karim mhm, wa sultanihil. ọmọ wo ọmọ rondo wo ló lè rán mi létí gbogbo àdúrà náà ni ọmọ ti ń sùn àbẹ́ rí nǹkan mọ́ ọmọ kan mọ̀ ń sùn ẹ fún pílò. àdúrà wo ló lọ́ àmọ́ ṣe ká tó wọ wọ kápẹ́ mo wọ mọ́sálásí pẹ̀lú àníyàn pé mo fẹ́ lọ sùn bẹ́ẹ̀. so wí kó tó wọ mọ́sálásí nìyí àbọ̀ wà nù tíra dìgbà téèyàn bá fẹ́ rẹ̀ téèyàn bá dàgbà téèyàn di bàbá lè máa wù. tọ àǹfààní ìmọ̀ ni ká máa lò ká tó wọ mọ́sálásí àmà ṣàdúrà yẹn. nínú àdúrà yẹn anábì sọ pé wasultani hil qadim àmọ́ wọn kì í ròyìn ọlọ́run pẹ̀lú qadim kò sì sínú ròyìn ọlọ́run pé alqidamu mo rò pé ẹ máa pé yorùbá lẹ́wù nítorí pé wọ́n ka àwọn tíra àwọn Asha'ira nínú orúkọ ọlọ́run lọ́dọ̀ àwọn àbíròyìn rẹ̀ ní alqidam orúkọ ẹ̀rọ àwọn olórin ní àwọn Yorùbá lẹ́bù tó alqidamu la bá ń jẹ orúkọ ẹgbọ́ rí bọ́yọ̀ bàálù wọn àmọ́ orúkọ ọtọ́ lọ́ọ̀ ní kíni al-awwal. هو الأول والآخر والظاهر والباطن orúkọ الأول al على kéde عقيدة qidamu àkídà àwọn àṣàyíra nìyẹn nítorí alùsùnà sọ wípé tí wọn bá pe nǹkan ní qadim tí n tó ti pẹpẹpẹpẹpẹ ni kọjá fi kún pé ní al-awwal fi pera rẹ̀ ẹ wòye àtọ tó wà láàrin wọn. ala awwal ẹni àkọ́kọ́ ó túmọ̀ sí pé ẹnìkan síwájú ẹ̀. al-awwal alladhi laysa li awwaliyatihi bidaya ìjẹ́ni àkọ́kọ́ rẹ̀ gan ò ní dípò pé ẹnìkan máa pìtàn pé kìnnì kan ó ó ó ó ó ti bẹ̀rẹ̀ àmọ́ tó bá sọ pé alukọ́dìmù ní nǹkan ó ti wà tipẹ́tipẹ́tipẹ́ tó ti wà tipẹ́tipẹ́tipẹ́ ó túmọ̀ sí pé nǹkan kan síwájú rẹ̀ ni bóyá nǹkan kan ti wà tipẹ́tipẹ́tipẹ́tipẹ́pẹ́pẹ́pẹ́ ó síwájú rẹ̀ àbí ó síwájú ẹ̀ wọ́n sọ pé hẹ́dà tọ́lìbùn kàdíyìm akẹ́kọ̀ọ́ ìtìpẹ́ ẹnìkan wá sọ pé wà á na akọ̀dàmù mi nù èmi ti pẹ́ jùlọ. yàtọ̀ sí fún ọ sọ pé haza huwa talibuna al-awwal eléyìí la kọ́kọ́ akẹ́kọ̀ọ́ wa ẹnìkan wa sọ pé wa ana awwalu minhu kò sí ti jẹ́ bẹ́ẹ̀ léde larubá ana awwalu minhu. tontori ẹ orúkọ ọlọ́ọ̀ni kí ni al-awwal tó sọ pé abdul abdul awwal kẹ́sẹ̀ muhammadu àbí awwalu diin mo rò pé yé ẹ sori gbogbo ẹ náà yóò bọ ọkàn máa kó gbogbo ẹ kó <laughs> Abdul Awwal ok tó bá yé wa orúkọ ọlọ́ọ̀ni Awwal orúkọ rẹ̀ ṣe Al-Qadim wọn lórúkọ àwọn àròyìn Ọlọ́run gẹ́gẹ́ bíi pàápàá Ọlọ́run làwọn náà rí o àwọn àròyìn tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ni kò sí tuntun bẹ́ẹ̀ dábàá pé ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ níròyìn yìí ni a'udhu billah. asma'uhu thabitatun 'azima gbogbo orúkọ ọlọ́run àwọn nǹkan tó fẹsẹ̀ rìn lẹ̀ ni wọ́n sì tóbi àwọn orúkọ ọlọ́run fẹsẹ̀ rìn lẹ̀ bóòlù sì fẹsẹ̀ rìn lẹ̀ torúkọ alukur'ani àti sunna ló mú wa. sunna rú èwo sunna tó fẹsẹ̀ rìn lẹ̀ sunna tó ń sahiha sunna tó ń aha sunna tó fẹsẹ̀ rin lẹ̀ torí pé àìmọ̀ kọ́ ọlọ́run látara hadithun da'if àbí hadithun mawdu' orúkọ ọlọ́run a máa mú látara ahadithu maqbula àwọn àdéhùn tá a máa gbà tá a sì máa fẹ̀rí wọn ṣiṣẹ́ tọ́ àdéhìmà wọn láwọn orúkọ ọlọ́run tóbi kí ló fà tó fi tóbi nítorí pé orúkọ ọlọ́run sọ́ba tó tóbi lọ́lọ́run àbí ìsọba tó tóbi. ajẹ́kórúkọ rẹ̀ náà kọ́ yóò tóbi. níṣẹ́ káíkọ́ bàálù yín ọ̀njẹ́ ọláìsàn bàbá ọdẹ ẹnu géètì ilé ọba náà jẹ́ ọláìsàn. tọ́ ẹnìkan wá fẹ́ kọ láìsàn nítòsí ààfin yóò sọ àbí òní sọ yọ sọ pé torí kọ́ máa lọ jẹ́ pé etí ọbọ̀ ta sí kíta ní ńlá kọ́ máa ń lórí ń bẹ̀ ọ́ ẹ sì sọ pé inú àṣà Yorùbá kó kọ wọ́n máa fi kọ́ ba à kìí mà ṣe gbogbo yẹn ló lè pè bẹ́ẹ̀ igi ọ̀dọ̀ ọláìtàn mọ̀ wá ẹnìkan á gbọ́ pé ọláìtàn èwo ń bẹ̀ ọláìtàn kábíyèsí ni ọgọ̀ wọn ò ní wá pé wọ́n lọ gọ̀ bàbá rẹ̀ gan <laughs> láti fi hàn yín pé o tiẹ̀ o tiẹ̀ pàdánù gbogbo ẹ̀kọ́ ni. ọwọ́ pé ọba jẹ̀kúrẹ́dí ti ń jó kan ó kan ó di kí ni olóòdì jẹ̀kúrẹ́dí tí wọ́n ń gbéga báwo wá ló kọ́ lọ Allahu akbar forúkọ Ọlọ́run ga jù wọ́n kì í forúkọ Ọlọ́run ọba ṣeré o wọ́n kì í forúkọ Ọlọ́run ọba ṣeré Allah wọ́n gbọ́dọ̀ fi ṣeré. arrahman wọn gbọ́dọ̀ fi ṣeré arrahim wọn gbọ́dọ̀ fi ṣeré almaliku alqudus assalam almu'min almuhaymin alaziz aljabbar المتكبر الأول الآخر الظاهر الباطن الحي Al-Qayyum gbogbo àwọn orúkọ Ọlọ́run ọgbọdọ fi ṣeré kẹ́nìkan wá fẹ́ pé orúkọ Ọlọ́run kọ wá ní aláìsì ṣé aláìsì ó kọ Ọlọ́run ní ìfowópamọ́ Ọlọ́run ṣeré torí pé orúkọ Ọlọ́run tó gàgà ni bákan náà àti ká ní àti àṣeyíṣò kí ni jẹ́ àṣeyíṣò torí gborúkọ ọlọ́ọ̀ni ọ̀gágá sẹ̀dá kéèsì torí ẹ̀ ní ọ̀kan náà olùmẹ̀sìn Islam à ń pè ní Ibnu Abidin ọ̀kan nínú àwọn olùmọ̀ Hànàfíyà ni ó ní láwọn tíra gan nínú àwọn àfa ìgbẹ̀yìn ayé yìí ni àmọ́ ti kú bíi nǹkan bíi tó ti lé bíi two hundred years àfa yìí wá sọ pé ìmọ̀ràn tó ó ní pé gbogbo àwọn tí ìbá sí lárúbáwá ká má má sọra ká má má sọ àwọn ọmọ wọn láwọn orúkọ ọlọ́run tí wọ́n máa fi ábùdù sí kí ló dé ó nítorí pé ó ti hàn pé àwọn ẹni tí wọ́n ṣe lárúbáwá yẹn tí wọ́n bá fi ọ̀kan nínú orúkọ ọlọ́run pọ̀ ma tó yẹ kí wọ́n fa ábùdù sí wọ́n máa já ábùdù dànù sígbà tó máa ti Yorùbá náà padà sí síbẹ̀ mọ̀ pé Abdul Fattah tí yorùbá bá pè ńkọ́ Abdul Wahab Abdul Sami' Abdul Basir tọ̀ sísẹ́ mọ̀ pé bí yorùbá lẹ́bi ṣe rí mi tó orúkọ ọlọ́ǹga kò sí fi ṣe kí ni kò sí fi ṣe torí ẹ̀ tẹ bá ọlọ́ǹ ẹ gbọ́dọ̀ korúkọ ọlọ́ǹ ṣe o. ẹ gbọ́dọ̀ forúkọ Ọlọ́run nínú rẹ̀ náà ní búra ẹ gbọ́dọ̀ máa forúkọ Ọlọ́run ọba búra lórí irọ́ ẹ gbọ́dọ̀ máa forúkọ Ọlọ́run ọba búra lórí nítorí forúkọ tó ah, a sọ ahọ́n wa a sọ ahọ́n wa a ọba ṣeré. ìgbà táwọn èèyàn ka orúkọ ọlọ́run ọba fún iná nìbúra pọ̀ ẹ̀yàn wo nísìn láàrin wàláhi wàláhi wàláhi wàláhi tí wọ́n ń pe orúkọ Allah lórí nǹkan tí ò nítumà ó wá jẹ́ kí wọ́n má ka orúkọ Allah ẹlòmíì ní sọ orúkọ ṣéwù rẹ̀ kò lè pè lásán o kọ́dẹ̀ ẹlòmíì ò tún lọ sàlùwàlá. kótó pé Ahmadu Tijani Abdulkadir Jailani Muhammadu Badawi Shadili Naqshabandi Brelawi gbogbo àwọn ọkọ wọn ti pè Ahmadu Rifai gbogbo wọn wọn ní pè wọn ẹlòmíràn ọ̀rọ̀ sàlọ alátorí yóò sọ pé téèyàn bá fi lè kó kọ ṣéwù láì nídìí èèyàn lè kú. bẹ́ẹ̀ ni ìwádìí ti fi hàn nísìsiyìí ọ̀rọ̀ bá pa ẹnìkan àtẹnìkan pọ̀ nísìsiyìí táwa mú abi ti fẹ́ fi ṣẹ̀rí àdájọ́ ẹni tí ó wá fẹ̀sùn kàn ó mú wa àwọn pé n tó fẹ̀sùn rẹ̀ kàn ọ̀yàn bẹ́ẹ̀ náà ló rí ìwọ ó wá ní kò rí wọn á sọ ikú kọ fọlọ́ǹbúra kó tó di fún ẹni kọ fọlọ́ǹbúra ó ní kọ́dọ̀ ò lè fọlọ́ǹbúra ń gba ẹgbẹ̀rún lórí ọ̀rọ̀ yìí ike tó tó wí kò rí bẹ́ẹ̀ ó fi búra nígbà ẹgbẹ̀rún lórí irọ́ wọ́n fi búra nítorí kọ́ mọ̀ pé tọ́ Allahu Rabbul Alamin ṣé bá fi búra bóyá lè máa lọ sí ṣèkpá ṣé bá sọ fún pé tọ́ríkọ̀ wo ló ń ṣe náà tọ́ríkọ̀ rí bù wọn á lọ ṣe Tìjàníyà wọn lọ dà wọ́tọ́ kọtọ àmàwọn olùmọ ti dán wò wọn á ní tó lè fi amadu amadu amadu ti dá ní búra ẹ ah rọdí Allahu ta'ala <laughs> torí pé irọ́ yẹn ló kà fún. ẹ wá rí i pé irọ́ tó ọjà mọ́ kankan náà ń bàbàrà ẹ̀sìn tó jẹ́ gbogbo nǹkan ọwọ́ jábútẹ́ wọn máa fi mọ̀ torí orúkọ ọlọ́run ọba ga ọ àmọ́ àwọn ò lè sọ Ọlọ́run ló kọ o a lè sọ Ọlọ́run kọ àwa gẹ́gẹ́ bíi tani ó kọ tọlọ́run bá fi pera rẹ̀ láàfikò àbókọtà nàbẹ Muhammad sallallahu alaihi baa tó bá fi kọ lọ oná làáfà sọmbì fil haqqi tawqifiyya ṣùgbọ́n orúkọ Ọlọ́run orúkọ tọlọ́run Ẹlẹ́dàá wa tawqifiyya tí ọba wá níjọba pè ní tawqifiyya ìyẹn ni kórúkọ tó wá náà alukurani àbí sunna sọlọ ló kọ àwa gẹ́gẹ́ bíi tani ọmọ rẹ ń bẹlẹ sọ wa kò sẹ́ni náà tó lè sọ ló ó kọ tó pera rẹ̀ àbí tánàbí rẹ sallallahu ń pè tàbá wá tàbá wá wá orúkọ tọ́lọ̀ ń fi pera rẹ̀ á wà lọ sínú alukur'an tàbá wá wórúkọ tànàbì sallallahu alaihi wasallam fi pọ́lọ́ á wà lọ sínú sunna tó fẹsẹ̀ rinlẹ̀ kò ní jẹ́ hadithun da'if yóò jẹ́ hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ òun lá lọ wá orúkọ tànàbì bá fi pọ́lọ́ láwa lọ síbi rẹ̀ tó ajá pé àkàlẹ́ wo sùn sùn tani ó kọ iye ọlọ́run èmi sọ pé ẹ̀yin gẹ́gẹ́ bíi dání òun gẹ́gẹ́ bíi ṣéwù yìí a'udhu billah a gbọ́dọ̀ fọlọ ló kọ ó kọ tó bá fi pera rẹ̀ nìkan ló kọ rẹ̀ àbí tánàbí Muhammad sallallahu alaihi wasallam bá fi pé torí bá tó mọ kánàbí ò ní sọ̀rọ̀ fẹ́nu sọ ní ọ̀sùn tó bá rí bẹ́ẹ̀ a pé táwọn máa yẹn lọ́dọ̀ àwọn Yorùbá pàápàá àwọn alásọgbanú tí wọn làwọn ṣiṣẹ́ rédíò àbáwọn akéwì alásọsẹnu jàǹrà tí wọn làwọn fẹẹ sọ èdè kan tẹ̀yìn ọgbọrí tẹ̀yìn náà ti rí i pé bí alágìlì ọ̀rọ̀ wọn máa jọ àbáwọn fọ apata àwọn èdè tí ó jẹ́ pé nǹkan bàbá rẹ̀ ọ̀sọ́rí yóò fẹ́ sọ tẹ̀lé gbọ́gbédè tọmọdé ọba hìn ọba hìn hìn hìn ṣé ọlọ́run náà ní hìn ó ní hìn hìn hìn ọba tá a ti ti ti ti tí ọba tá a fà fà fà fà fà tí ò fi àyè rẹ̀ lẹ̀ adàgbà má tẹ̀ pa arúgbó ọjọ́ wọn bọ́ wàláhi tọ́lá wọn bọ́ wọn máa kí bàbá àgbà bàbá dàgbà yóò bá lẹ pé lásán ni ọ̀sẹ̀ pàǹdì ọ̀dà àgbàdo bàbá àjẹ bàbá oṣó arúgbó ọjọ́ téèté yẹn bá ti da arúgbó nu Yorùbá tẹ́ ń pè lárúgbó tẹ́ lè pè lárúgbó lójú rẹ̀ pé àwọn bàbá wa àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ́ bá ti kọ̀yìn lẹ́gbẹ̀ẹ́ arúgbó arúgbó burúkú tó <laughs> wọn láwọn nítorí ọlọ́wọ́ mélòó ọlọ́wọ́ mẹ́sàn-án kà àbí òye Yorùbá lẹ́wọ̀n tó bí òbí èpè ẹni tó ti darúgbó lárúgbó lójú ẹ̀ tó rédè èbú ni o títí àfikún sọ pé àwọn arúgbó wa ṣe mọ̀ pé lẹ́yìn ọ̀tọ̀ àmọ́ ìwà arúgbó yìí èmi rúgbó bàbá rẹ̀ rúgbó <laughs> so torí àwọn akọlọ pé arúgbó ọjọ́ arúgbó òru ńkọ́ kàlàǹfọ́ọ̀dì wọ́n mọ̀ wá ròyìn ọlọ́run pẹ̀lú àwọn ròyìn burúkú àwọn àròyìn jákujáku èyí máa mà kọ́ máa kírètì orúkọ fọlọ̀ àbí ìròyìn fọlọ̀ wọn á ní á láti máa jọba lọ ìwọ olúwa wọn àti ṣọ́ọ̀ṣì ló ti wá fa orin yẹyẹ o ṣọ́ọ̀ṣì ló ti wá gbogbo wọn bá gbà tẹ́wọ̀n bá ti dilẹ̀ kì í dàn kankan màmá kékeré máa jọba lọ kí ló dé agbákámú ni torí àlè rọ̀ ọ́ lóyè torí tá lè rọ̀ ọ́ lóyè àbá tíráì. mo rò ehi ehi pé tuma rẹ nu gbígbọ́ ọba táwọn lè rọ̀ lóye ọba táwọn lè láti máa jọba rẹ lọ máa lọ ṣé ẹ wá yín nu abẹ́ mu nítorí ẹ àyè ròyìn ọlọ́run pẹ̀lú tí fi ròyìn ara rẹ, àyè pé ló tí fi pé ara rẹ ọlọ́run ọ̀dà bí èèyàn àwọn ọba wa tọ́jà pé àwọn tí wọ́n sọ ẹlòmíì. amókì rẹ̀ sẹ́mi pé àwa gangan fúnra ara wa a lè fi kún fún wa tó nàbà sátìrí pé ìtumọ̀ rẹ̀ kó la mu yọ́ọ́ máa mérí nínú rẹ̀ ọ́ máa dùn yọ́ọ́ máa mérí nínú rẹ̀ ọ́ máa dùn a lè sọ pé kí ni ọba tó ṣe pé ìmọ̀ gbàdọ̀bálẹ̀ gbogbo ọba inú rẹ̀ ó dùn ọba tó ṣe pé òró sọ má di gbàgbọ́ lọ́wọ́ ojú ọkùnrin ló ń ké sí o ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ń jọ wọ́n bí inú tí o dùn torí ká à ń fi kún fún à ń kún fún ẹ ọmọ kútúkú ò lè pa ọmọ àrùn táwọn ò lè ṣe ọmọ òkò tó kù ò lè ṣe ọmọ àdánù tí ó inú tí ó fi máa dùn wọ́pọ̀ ilẹ̀ ké ṣé wọ́n lè sọ ọmọ kan jọ bí bẹ́ẹ̀ ọmọ òkò o ọmọ. <laughs> ẹ rí i ọ náà tún àmì ẹ gbọ́dọ̀ dárú ẹwù làgbọn lọ sọlọ ló kọ tí ò rẹ rẹ̀ ròyìn rẹ̀ pẹ̀lú ntí òfin ara tó ń torí Ọlọ́run ká gbogbo bá a ṣe lérò lọ torí ẹ lánàá bí aláwọn tó lórí pé orúkọ Ọlọ́run níjọba fi ni fi pè ìròyìn níjọba fi ara àbá nàbì sallallahu alaihi wasallam ó fi ṣe kí ni ó fi ròyìn rẹ̀ torí ẹ̀kẹ́lẹ́ ni wọ́n máa sọnù báyìí máa sọ rubbish and nonsense nípa àwa síra wa àgbọ̀dọ̀ sọ́sọ́lọ̀ wọ́n sọ pé ah ah ni ah, abẹ́tí bí ajere ń ti òun bí ajere ọmọ pé ìbùnú lágbàtọ́ lọ́hùn lágbọn tàwọn ọba alẹ ayé kìí ṣe bù nítorí pé ó túmọ̀ sí pé ọba láwọn olófòfó ń bikíbi tọ́lọ̀ wọn bùkátà olófòfó kó tó máa ti lọ òbùkátà olófòfó kó tó máa ti lọ. àbí sọ pé ah ẹ kọkàn mi bọ́lọ̀mbá ti lọ tí ò ń lọ́rùn tèmi ti jẹ́ tẹ̀ lọ́rùn bá òótọ́ sọ pé ò ń lọ́rùn. olùkọ́ ẹ̀ kíyèsí torílẹ̀-èdè yorùbá wa á sọ pé tẹ́mi lọ́rùn ọwọ́ fún mi ẹ gbọ́dọ̀ sọ pé tọ́ bá ti tí ọlọ́run lọ́rùn tí ọlọ́run lọ́rùn bá wò torí pọ̀ ní sọpọ́lọ̀ ńlọ́rùn ayàwó la sọpọ́lọ̀ ńlọ́rùn àbí òye wa <laughs> ọlọ́run wa ní inú mi dùn sí inú bá wò <laughs> torí ẹ irú àwọn yorùbá ibòmíì gẹ yẹn máa fi téèyàn sá lọ inú mi dùn sí <laughs> inú mi dùn sí mo dunnú so àfi tá a bá wò pé inú kọ́ sọ̀rọ̀ so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn tó bá ti ní í ṣe pẹ̀lú ọlọ́run. èèyàn máa sọ́ra èdè téèyàn máa lò èèyàn gbọ́dọ̀ lè èdè tí ó padà sọ̀yàn sí jahanna hmm. ẹsẹ̀ tá à ń fi rìn ó kọ mélòó ló ní léde yorùbá nínú ká pè lẹ́sẹ̀ kí lè pè ẹsẹ̀ yín tẹ̀ fi ń kọ mí wò ló tún ní. erin ni ìtẹ̀lẹ̀ báwo ẹlòmíì ọwọ́ lòun fi ń tẹ̀lẹ̀ ńgbà tẹsẹ̀ rẹ̀ ò sí tẹmú náà ó lè jẹ́ bàtà ńgbà mí ní tẹ̀lẹ̀ náà lédè Yorùbá ń kókó méjì mò ń fi sọ báyìí tí mò ń fi ń bí yín bẹ́ẹ̀ ni pé nínú àdìsá bàtà nàbì sọlá àṣọlá ni tó máa ń dá yẹn sínú iná tó ń dá wọn sínú iná tó ń dá wọn sínú iná jọ gbẹndà òkè yàm iná ọmọ alimi alimi tó máa kó wọn tó máa kó wọn tó máa torí inú náà máa jọ náà torí ike máa fún ọ pẹ̀lú àwọn èèyàn iná wa kó yóò máa sọ pé ẹ tún máa kó wọn bọ àyè sẹ́kù torí pàdé wọn lọ́wọ́ bá mi ni pé màá kùn màá kùn tó wọn máa kó wọn wọn máa kó wọn títí yóò fi dípọ̀ máa ná tán iná ó sì máa pariwo ọlọ́wọ́n bá wa tó ga tó gbangban yóò wá gbé ẹsẹ̀ rẹ̀ lé náà nínú rìwáyà kan ríjìl ríjìl òhù nínú rìwáyà kan kọ́dàmù òhù lédè lárúbáwá ẹsẹ̀ náà ni ríjìl. lédè lárúbá ẹsẹ̀ náà ni kọ́dà tọ́lọ̀ bá ti wá wa tó bá ti iná ọmọ wa pariwo pé kọ́tìn ó tó mi ó tó mi ó tó mi iná ọmọ wa yọ kákò yọ kákò yọ kákò yọ kákò fífẹ̀ rẹ̀ ọmọ dínkù bí òru rẹ̀ ọmọ dínkù títí tí ó fi ṣe déédéé báwọn ọmọ tọ́ nítorí pọlọ ọba tí tí èmi bá ń sọ̀rọ̀ kí o tí mo bá débi rìwáyà kan tó sọ pé rédíò lò hó mo tún wá rí tí wọ́n sọ pé bó ní ṣé náà ní sọ àbí sọ yorùbá àtẹnu jàǹrà kan nítorí lọ wó mí ìfẹsẹ̀ náà ẹ̀hìn tí wọ́n fẹ́ fààyàn nù torí ká ẹ má torí pé ìgbàdá ti lo gbólóhùn oríṣi méjì fún lárúbáwá ó gbọ́dọ̀ pé méjì náà ní ẹyọkan làwa ní yorùbá kí ló kọ ẹnu sẹnu ló kọ méjì ẹ lè sọ pé ìjẹun àbí bẹ́ẹ̀ kọ́ ìsọ̀rọ̀ ìrẹ́rìn ìsọkún ẹnu lẹnu jẹ dákun ẹ ó túmọ̀ sí kí sẹ́rí tí nǹkan bá ti jẹ mọ́ lọ́wọ́ èdè tó clear lẹ́ẹ̀ma lò ibi tí o ti sáyè láti máa gbìyànjú láàgùn kankan máa ń tara rẹ jẹ ẹsẹ̀ náà lẹsẹ̀ ń jẹ ọkàn sọ pé nínú rìwáyà kan ríjìlù lọ́wọ́ nínú rìwáyà mi ọ̀dàm lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ìtumọ̀ rẹ̀ ní ẹsẹ̀ eléyìí ó tó bá ń lónìí eléyìí túmọ̀ sí pé àwọn òròyìn ọlọ́run ọbẹ̀ lè dà àtàwọn orúkọ rẹ̀ wọ́n pọ̀ bó láwọn wá wọn sí. Si alukur'an àti sunna sáálé mú lórí wa sáálé máa sàrò sọ́ńpa rẹ̀ lójú àlá ńkọ́ ògbón tí ọlọ́run bá fi pera rẹ̀ àgbọ̀dọ̀ fi pé o nítànàbí sallallahu alaihi wasallam bá fi pé àgbọ̀dọ̀ fi pé o nítọ́lọ́run fi ròyìn ara rẹ̀ àgbọ̀dọ̀ fi ròyìn rẹ̀ o nítànàbí ọba fi ròyìn ọlọ́run àgbọ̀dọ̀ fi ròyìn ọlọ́run ọlọ́run bá kọ́kọ́ àmà ṣe kó tún tawhidi wa ṣe fún wa ó lé wa sí gbogbo àtìṣe ọ̀ràn wa lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you. ǹjẹ́ ẹ̀rí kan wà tó sọ pé wọ́n máa ń ṣe kíni bẹ́ẹ̀ ṣé sùúyà àwọn ni pé tó wá nù hadith ó fi hàn wá pé ká ṣe sùúyà mọ́ ọjọ́ mẹ́ta nínú oṣù ká ṣe sùúyà mọ́ ọjọ́ mẹ́ta nínú oṣù àtàwọn ẹ̀rí mi sì fi hàn yí pé àwọn ọjọ́ mẹ́ta ni àyè amúlùbíyọ̀ ẹ̀rí kan sì wá pọ́nbélé tó fi hàn pé kọ́sá ti jẹ́jọ́ mẹ́ta lọ sùn ilé tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti sùn yá àmọ́jọ́ mẹ́ta nínú oṣù kò bá má jẹ èyí àmọ̀lùbí ó ti ṣe ńtọ́da tọ́da ẹni tó bá ti ṣe èyí àmọ̀lùbí ó náà ṣe ńtọ́tọ́ sí wàhálà so ṣùgbọ́n èyí àmọ̀lùbí èyí àmọ̀lùbí náà ni ọmọ jẹ ẹsẹ̀ sùn yá àmọ́ ẹsẹ̀ ìtumọ̀ rẹ̀ náà sì ni pé àwọn ọjọ́ tí gbogbo ojú sánmà máa ń kedere ọjọ́ tí ojú sánmà sì ń málẹ̀ kedere kìí yí padà ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ oṣù ojú sánmà máa ń láti fi ìjọ kọkànlá àmọ́ kò lè dàbí kẹtàlá ó tún máa ń tẹwárí mímálẹ̀ ìtìjọ́ kẹtàlá ọmọnilẹ́gbẹ̀ẹ́ mímálẹ̀ ìjọ́ kẹ̀lá ìtìjọ́ kẹ̀lá yẹn ni oṣù káwọn sábà málẹ̀ jù ìtìjọ́ kẹẹ̀dógún náà málẹ̀ àmọ́ kò ní fẹ́ tó ìtìjọ́ kẹ̀lá tó àwọn eléyìí náà ń pè ní àwọn ọjọ́ tí ojú sánmà máa málẹ̀ kedere tí wọ́n yẹn náà rá àwọn ọjọ́ tó kọjá náà nínú gbèsè ayọ̀ àtọ́ bá jí lóru tó ti pé tọ́ wọ́n máa múná wá lórílẹ̀ tiwa ó lọ́n bá wa tún ṣe abẹ́rẹ́ nǹkan ládùúgbò tí wàá kú mọ́ tó kọ́nà dákun kọ́ sànú wa gbogbo wáyà ọkàn wà ń bẹ̀ bí ìgbà tí wọ́n kà fi gbòòrò sójú sọ́mà ni wọ́n rò pé yé yín so torí di eléyìí báyìí ẹ̀rí tó tu sọ́mà mọ́lẹ̀ so irú mọ́lẹ̀ yẹn òun náà ní àwọn èèyàn láyé jọ̀n wọ́n máa ń tajẹ̀ ẹni tó fẹ́ kọ̀wé lálẹ́ ẹni tó fẹ́ kàwé lálẹ́ so ìmọ́lẹ̀ tá a máa sábà lò tí ó fi máa wòwe tí ń kà ìwé tí wọ́n tẹ tọpọwọ náà fi kọ òun náà fẹẹ ṣe ìwé irú mọlẹ ni ó lò ní òfin máa kọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn aṣíwájú rere ti kọ gbogbo tíra tá n kà láyè sùn ọjọ́ ìrò ìṣojú ẹ náà lè kó sí. ọ̀ràn tí òbí rẹ̀ ọ̀ràn tí òbí rẹ̀ tó ti kú ọ̀hán ló ń ṣe sàrà fún un ojoojúmọ́ lọ ẹ̀kọ́ máa rántí wọn nígbà tí èsì pé báyà èèyàn jábọ́ tí wọ́n á jẹ́ pé ẹ̀kan láàrin ní rántí bàbá rẹ̀ ẹ̀kan láàrin ní rántí ìyá rẹ̀ ìrántí nǹkan irọ́ ni ìrántí òun bídà torí pé ọmọ gidi tó bá yẹ kó ọmọ gidi bá léèyàn ó kéré jù gbogbo wa tẹ́ bá ti sọ láti kàn yẹ kí arántí òbí kódà bóbi ọba ti kú ó yẹ kí ẹ máa rántí wọn pẹ̀lú àdúrà. وقل رب ارحمهما كما ربياني صغيرا tó ìrántí ńlá nù mọ́sàkì ni kí ló dé tí ò ṣe fùfú. àbí òye wa àbí kò ṣàdúrà fóbi rẹ jáde. gbogbo ẹ bídíà ni nílẹ̀ yorùbá yìí ṣé bá ń gbọ́ oríṣiríṣi fabrication ẹnìkan ní ìjọ kọ̀ọ̀kan jí ni. mo bá wo kàlẹ́ndà mo bá sọ fọ́ọ̀lù la ni bàbá òun pé ọgbọ̀n ọdún tó ti kú wọn bá lọ ra màálù wọn bá pe gbogbo ìmáàmù lù ìṣàdúrà fún bàbá bídíà lásán láti ọgbọ̀n ọdún ó rántí bàbá yẹn tó fi pọ́gbọ̀n ọdún lọ́wọ́ tí ì pa ọ́ náà ọgbọ̀n ọdún lọ́wọ́ rántí bàbá rẹ̀ wọ́n á pa màálù òfò bàbá rẹ̀ fẹ́ jẹran nù torí ẹ̀ eléyìí kọ́ ni wọ́n bẹ̀ wá o ìtàn bẹ̀ wá ẹ ṣe sàrà fún sóbì ẹ ṣàdúrà fún wọn bọ́t ẹ gbọ́dọ̀ dágbà sí i. ọ̀rọ̀ pé mo arántí wọn ni ló bí ọ̀rọ̀ pé a ah, ah, látijọ́ yọ ṣẹ̀ṣẹ̀ arántí bàbá mi ẹsẹ̀ rántí ìyá mi àtẹ́tẹ́ máa bẹ láyé náà ní rántí wọn mọ́ sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọn ti ráyé wọn ráyè wọn ráyè fóbi wọn mọ́ òbí mi ọ̀ràn ṣe pọ̀ ọmọ kan kò ní dá so irú rẹ̀ kò lè yà á lẹ́nu tó bá lò o bá rántí bá náà ká pé gbàgbé sí ọ múra sàárọ̀ ọ̀sẹ̀sẹ̀ dìgbà tẹ́ẹ̀ bá ń dín mọ́tà sábà pé mọ́tà ló kú máa jẹ tó ẹ̀yin tó bá dùn máa yín tẹ́ ẹ rí bó lówó lórí ó jẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ fi lẹ̀ ẹ fi ṣe sàárà tó bá fi ṣe sàárà ìwọ lọ́run láàdá sàárà ìlọ́mú bá bàbá láàdá sàárà ìlọ́mú bá yà mí à tó lè dé kárẹ́ǹtì òbí wa ti pọ̀ jù táwa jábọ́ láti sàmà táà jábọ́ láti sàmà tẹ́ bá rí tọmọ kan tẹ̀lé bàbá tiẹ̀ ní. ẹ̀yin ọ̀ràn ti bàbá yín lẹ́ẹ̀kan náà ni bàbá tèmi kò tù. lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́n forí jù wọn lọ́n kẹ́ wọn lọ́n kẹ́ wọn. tó bá gbénu gbádùn wọn wọn lọ́n sàlékún wọn tó bá gbénu ìyá ni ọlọ́run bàbá mi mú kó fún wọn pátápátá tó bá sì ní mú kó pátápátá bá ń dínkù kó dàbí ìgbà tí ò sí ń bẹ̀ bá. wọ́n máa rántí àwọn òbí rẹ̀ bá wọn. ẹnì ẹsẹ̀ rí lódodo wípé ìrànlọ́wọ́ tí ń wá yẹn kọ́ lẹ́tọ̀s nítorí ìyà ń jẹ lóòótọ́ ẹsùn amú ẹfun àníyàn yẹn ni pé wọ́n lọ mo fi ṣe sàárà fún bàbá àtìyá mo rò pé wa ìyẹn ò ní ìdí fún àǹtẹ̀tẹ̀ ń gbòòrò kaná àǹtẹ̀tẹ̀ ń lọ ra fúláwà à ń kó so tẹ́bátẹ́bá ẹ̀yin ò ní ìdí kẹ́ pọ̀ pé sí èèyàn ló fún yín máàkì ìyẹn ò ní máàkì kan tí ó fún yín sábà wá pé gbogbo àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò ẹ̀gbọ́n ó díẹ̀ sẹ́yìn sẹ́yìn jò ní ló ń dín mẹ́ta ló ló ń ṣàdúrà fún bàbá sọ ẹ má ba ẹ̀sìn tí yín jẹ́ bá o torí kárí mi ní ọ̀pá dàda náà àwọn lè máàmù tí ó sì bá ń jẹ́ òní sọ púpọ̀ dáa o sẹ́wọ̀n pé táwọn ń jẹ nu ẹ̀hẹ́n gbogbo ìta sọ ìgbọ́n wọn ò sọkúsọ ní sọjáre kò sí wàhálà ẹ wá sọ káfíńmọ̀ pé sọkúsọ là ń sọ sòtòrí kẹ́ni tí ó jẹ sàrà ò ní sọ pé ní táwọn ń ṣe ọ̀dà torí pé àríjẹ ní kí làwọn àríjẹ ń sàrà náà. Aleykum salaam. Ànábì sọ. Ah, ìbéèrè tẹ́ ẹ ṣe yẹn ìbéèrè gidi ni o tí wọn àti bá ní mùsùlùmí níwọ̀ lórí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ wọ́n sì pè mẹ́fà ẹni tí wọ́n á jẹ́ pọ́kàn gbókọ̀ hárí ni kìí sin náà gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ àwa Yorùbá yìí èèyàn ní ìsìn wọn kàn sọ lóko mùsùlùmí ni bíi wàhábì bíi fatari sumaila kelani jelani marili tariyu rafa gbogbo àwọn eléyìí tó ẹgbẹ balasọ dọkọ balasọ la wọn yéé sin lọ kankan sọ láti kékeré lọ fẹẹ fi si amátúndé yaba dé tiwọn ní ọlẹ ti kẹ àbá ó lè lọ dá aṣọ kan tí gbogbo olú yẹn nìkan ọ̀dàrú ẹ̀ lánàá gbé tẹ̀sùbà ayẹyẹ kan yóò gbé lọ wọ́n de màálù kalẹ̀ pé ọdún ọdún tiwa ní sẹ́ǹsì ìsìn lọ eléyìí ọ̀lẹ́tọ̀ kọ́bọ̀ oníwọ̀ kọ́bọ̀ lórí yín torí ẹni tó ń pè mùsùlùmí gangan lẹni tí wọ́n sin lọ. èyí sin lọ kí la fẹ́ fọkọ sí ó kò gbé ní wàlìjánà eléyìí oníwọ̀ kọ́bọ̀ lórí rẹ wọ́n bá pàdé rẹ ọkàn máa wò bọ̀ ni bígbà tó pàdé Matthew àti dání tó ti máa wò nù àbí dọ́kásì àbọ̀ pàdé Juliana àbí ẹ wọ́n ti pè ó ròdìgbà ṣàgófọ́kọ́ ọfọ ọfọ ya so bẹ́ẹ̀ ló ti kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn lọjà rí kíni tẹlẹ ìjẹbù ti jẹ tọba wa rí bẹ́ẹ̀ fún alátayé ẹ dákun bò lálùkè yá mọ rí ẹnì kí n sin náà àti màá ń kàtà ọkàn sin wa ni ṣá alihamudulilayi ẹ máa wòran ni àbí kí ẹ sọ pé yahdi kò mọ lọ́hùn wa yuslihu balakum irun táwọn ibi sọlọ lọ́wọ́ àṣọ lọ́wọ́ sọ fáwọn Yahudi tán bá sín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ti rí pé tí ẹnìkan bá ti sín náà mùsùlùmí ànábì máa sọ pé alhamdulilah ọlọ́run ọkẹ́ ọ ẹ ti gbá lánàbì o tó bá ti wá rí pé sísìn ti fẹ́ mú àwọn ló wá sáré lọ sẹ́gbẹ̀ẹ́ ànábì alhamdulilah ànábì yahdikumullahu wa yuslihu bá ọlọ́run fọ́nà máa yín ìyẹn ọ̀daràn wọ̀nyí <laughs> àwọn ìtàwọn sì fẹ́ ni kọ́ ọlọ́run ti kí ni yọ ọkẹ́ ọ. tó bẹ́ẹ̀ sì máa ṣe fún wọn. wọ́n á ní ẹbí arahamusa aláwọ̀ islam ní ká wí bẹ́ẹ̀ mùsùlùmí ni èmi wá ṣe mùsùlùmí bẹ́ẹ̀ islam ọ mú kọ́ mi ni bẹ́ẹ̀ ni bàtàì bùrẹ́mà sílífà tàríyù àbí òye so ó ẹ̀ àìsí náà ti yọ ipò nù islam náà. Àlè kòsò. Àgbọ̀n pé yàtọ̀ sí àwọn ọmọ mi tó wà lásán àbẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ti wà nù àlìjáná èkó gbogbo ẹ̀dá tó bá wà nù àlìjáná kò ní kú nítorí pé ikú ò sí ní gbèrígbèrí àlìjáná ikú náà ò sí gbèrígbèrí náà mà ó ẹ̀hìn tó bá ti wà nù náà náà ń gbà wọn kò ní jáde kí tó máa bá wà tà tó bá wọ náà tán ọlọ́run mú kú wa láwòrán àgbò tí gbogbo ọmọ bá ti rí ti jẹ́ kú mọ̀ká tó kú á rí níjọ́ tá a ọ̀tọ̀ ní ikú tí ó pààyàn ọ̀tọ̀ ní màlẹ́kà tí ó gbẹ̀mí yẹn ikú yẹn gangan gangan lọ́wọ́ wa mọ̀ wá láàrin àlùjáná àti iná táwọn àlùjáná bá rí wọn mọ kékeré àfẹ́ o wá àfẹ́ o táwọn ọmọ náà bá ti rí wọ́n láre sí wọ́n láre sí wá pa wá pa kúkú tán ọlọ́run á ní gbogbo yín lẹ́ ti dá a mọ́ wọ́n wá dòńbó ikú gangan láàrin iná àti àlùjáná ọlọ́run á sọ pé èèyàn máa jẹ́ náà èèyàn máa bẹ́ńbẹ̀ gbére kése ni kò sí kú máa o èèyàn máa ná èèyàn náà máa bẹ́ńbẹ̀ gbére kése kò sí kú máa ìbànújẹ́ ńlá lélẹ́ yóò jẹ́ fọmọ náà ìdùnnú ńlá ni fọmọ àlìjẹ́nà torí kí ládùn tí ọba wà lára àlìjẹ́nà pé lẹ́yìn tẹ́ bá gbádùn tẹ́ gbádùn ọdún gbọ́ọ́rọ́ tẹ́ ẹ tún padà kú náà kò bá ti sí dùnnú bẹ́ẹ̀ náà láàrin.

ẹ gbọ́dọ̀ ká kankan àmọ́tẹ́bá ti mọ̀ pé tí ìmáàmù bá ka súrà kankan kò ní dúró yóò máa lọ ni òfin gbà pé tó bá ti ka fati àti ẹ̀yin náà sáré ka fati àti nígbà tí ń ka súrà lọ kódà kó ti kólóhó ọláwò lásán ló fẹ́ kà ẹ rí i pé kó tó parí rẹ̀ yín ti parí fati insha Allah alhamdu bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin rahman rahim.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 àmọ́ pé bí wọ́n ti ń ka fati àkọ́mọ̀ká ọ̀tà kò fi ọlọ́run nítorí pé ńgbà tó máa ń ke ọ̀dà kẹ́ni ìdí tá a fi sọ yìí pé o lè ka tiẹ̀ nígbà tí wọ́n ka súra yẹn nígbà tí mo pé kò ní dúró fún wa kọ́mọ̀ àdàlà kò bá tí ó jẹ́ káwa náà má ní sọ láti wà àwọn àtàrí ka fati àtiwà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك